annabi tọba dẹ́dà yọnú sí jù annabi tọba dẹ́dà sàdéhùn fún wípé umma rẹ̀ ni ó pọ̀ láti jẹ́nà awáwànú ṣẹ̀írọ̀ katọ́ga min ṣàáìrìlá atúwànú rúkùnà katọ́ga min àrùkánil islam ó náà ni asọ́ù ààwẹ̀ ààwẹ̀ náà láti ń gbàbọ̀ tọ́jẹ́ wípé tí oòrùn tọba tẹnugbodò lénìí wọ̀

tí ń bá wẹ̀ jẹ́ àtàwọn nǹkan tó ń rìn bí ẹn pé ń jáwẹ̀ tí ó bá wẹ̀ jẹ́ tó bùkátà àlàyé àti ẹ̀rí jẹmáà a ní usulul mufattirat gbogbo tí ń jáni láwẹ̀ mẹ́ta náà ni usulu al salasatun gbogbo tí nọ́sù wá lórí rẹ̀ tọ́rọ̀ wá lórí ẹ̀ tí ò tẹ́ máa pẹ́sọ mẹ́ta ni ni tí ń bari fúnrọ̀ ọba dẹ́dà ló kó méjì ẹ̀ta sínú áyà kan ó ní al'ana bashiruhun wabtagu ma kataba Allahu lakum wa kulu washrabu hatta yatabayyana lakum al-khayt al-abyad min al-khayt al-aswad min al-fajr tẹ́ bá gbààwẹ̀ masumobe àti isumobe in tin dalilawe ni 1 tẹ́ bá gbààwẹ̀ so Ọlọ́run ba má jẹun aso nje nígbàtà bá gbààwẹ̀ fo torí ìdàjọ́ ti yàn ó tún pẹ́ka káàkiri máa wọn kọ̀ọ̀kan kéèyàn bá gbà àfọ́bà dẹ́dà láti ti yọ tóòrùn èèwọ̀ èèyàn jẹun àwọn bèèrè wá bèèrè àwọn mímọ̀ wá bèèrè pé kí ní wọ́n o náà ni ìsọ́ọ̀lù ìlàlì mẹ́rídà àntọ̀rí kìlìfàmì ìta àmànú ká gba ẹnu gbé oúnjẹ wá síbò sí inú àgbẹ̀dú ìbéèrè wá wá pé tó bá jẹ́ pé tí ìrìnàfẹ́ jẹ ìkọ̀sànfàní ńkọ́ àbí tó lè pààyànlá náà ni sónú ó tó jáwẹ̀ apá kan àfáà ní kò ní jáwẹ̀ tó bá ti jẹ́ nǹkan tí kọ̀sànfàní bí kéèyàn máa jẹ kọ́ wá gbé mi bí kéyìn ọmọ lá ọmọ tẹ̀sùnbá ọgọ́rọ̀bá ní ń pò lẹ́nu àtíkọ́ tàbí káṣẹ ẹ̀mẹ́ tí torí àmà wà tẹ́ mẹ́bí tí ó tẹ́tẹ̀ yé kó rú àgbàlúmà kò sí àjọ́ mẹ́mọ́ o ní mú ní mú wọ́n àwọn akẹ́kàn àfáà nírú nǹkan báyẹn ọ̀já àwẹ̀ ọ̀rọ̀ kejì ni pé gbogbo tó bá ti lè gba ẹnu bọ́ sínú ọkàn fún aláwẹ̀ ọ sáǹfà o ó ti já àwẹ̀ rẹ̀ torí pé ń gbàtọ̀ bá dídà ń sọ kọ̀ mẹ́ tọ́bá nílá mo mẹ́ ọ̀rọ̀ kejì mo sì fi ń ṣe lọ́ntẹ̀mí gbogbo tó bá ti lè bọ́ sẹ́nu aláwẹ̀ kọ́dà kọ́ jẹ́ rọ́bà àkórun ẹlòmíì mẹ́ ń já òwú níbi aṣọ yóò bà sọ ẹnu yóò pòpòpòpò mẹ́nu yóò ti mú òróró bẹ̀tán yóò tún padà gbẹmì kẹ́ náà aláwẹ̀ a ní sùúrùtù mọ́sàrù níyẹn a ní ụtụ òun ni gbogbo ran ogbo! tó pé tí wọ́n bá lò fẹ́ tí ẹ fẹ́ lò fún imú rẹ̀ wọ́n gbègbà kọ́ pàtì kẹsí ìyàmú fi dé inú tàbí wọ́n máa kàn ìyàmú só náà bá wẹ̀jẹ̀ àbí bá wẹ̀jẹ̀ ṣùgbọ́n ní bá gba ẹnu èyí tí a bá gbégbá imú tó fi dé ọ̀nà ọ̀fun ọba àwẹ̀jẹ́ o kí lẹ̀ rí wa anábí wa sallallahu alaihi wasallam in kọ́ laqitu ibn sabra kama jaa fi sunan abi dawud bi sanad sahih laqitu yìí anábí nǹkan ní alùwàlá ó ń sọ́lọ́n wá sọ pé wà bá lè filisti shat tó bá ń sàlọ̀rà dáadáa jẹ́mọ̀ mo sì rọ̀ wá kájọ àgàgà alùwàlá àdàjí àníbì ní ká máa fi mú dáadáa ká jí omi wa ká fi sí imú kó mi ọwọ́ mú ọdára ká ìsùn dá padà síta nítorí pé ṣaitan inú omú ìní máa gbà wọ ọpọlọ ṣùgbọ́n tó bá ti àdìkárù yóò dè yọ́ sùn lọ sínú omú oúntàn yóò sì kú omi padà kò ní ráyè lọ ọnú tiẹ̀ ṣùgbọ́n tó bá ti àdìkárù lọ ọnú kọta sí òlè tó dé lọ́bá jílago mẹ́fà bọ̀ yọ́ hàn padà ní irú rẹ̀ òun ni ẹni tí bá ń ṣe àzikar gbogbo wa èsù máa ń sùn sínú omú wa ṣùgbọ́n tí ó fọ iré pa rẹ̀ dànù àṣẹ́rí pé nǹkan ti se, kèfèrí nǹkan ṣe tàbá tún nǹkan ṣe àtúnpalẹ́ ni mẹ́wàá ṣe kèfèrí bá ní mẹ́wàá ṣe àǹpanlẹ́ ni ẹgbẹ̀rún ṣe ni àìmọye ló ṣe ẹwú ẹ̀sìn ọlà ẹwú ẹ̀sìn rí àríbí sọ̀lọ́sàn sọ pé tó ń kọ̀ọ̀kan pẹ̀lú ọlọ́fẹ́ jáde ńlé káwí ìntọ́yẹ káwí táà bá wọlé padà náà kásálámà sáwọ̀rálé lálẹ́ gbogbo ẹ bá fẹ́ jáde èsù àtàmógún ẹ̀ tí máa tẹ́lòmí tí ó ti dúó lẹ́nu ọ̀nà tí wọ́n ìgbé àìrú wọ́n lé 10 million nítorí pọ́lọ̀ ń fún wọn ní kúwọ́tù tàṣàkúlì agbára kéèyàn máa dá tó bá wúyàn wọ́n lè di kòkòrò tí ó tẹ́ pójú rẹ̀ mọ́fẹ́ rí tí wọ́n ti pọ̀ bí wọ́n tó fẹ́ tóbi tí wọ́n dàbí erin wọ́n ti rẹ̀ para fún tó bí tẹ́ bá ti tẹ́ wọlé náà wọ́n tù sí wájú lẹ́nu ọ̀nà náà tí rẹ̀ pé sálámà o ẹ̀kọ̀rí ọdọ̀ ẹni tí ó se ń tẹ́ni ìṣe tàà náà wọ́n kọ̀rí ọdọ̀ rẹ̀ ọ̀dọ̀ kèfèrí náà wọ́n lọ àti mùsùlùmí agbọ́mọ́lò ní káàkì ó ní àjẹ̀fẹ́ pàun ṣé ẹni tí ó gbó tọ́lọ́ngbò ti parẹ́ ọlọ́n filisti shark fi omi mú dáadáa tó bá débi mú fi mú kò tó fílẹ̀ padà ilá antakú na sọ ìmà àti tó bá gbáwẹ̀ nìkan ìnìkan ọmọ bú omi yìí kò tó fi mú ha in tánàbí fi sọ bẹ́ẹ̀ fún ni pé torí ń tọ́ bá gba imú wọlé kúwọ́tù nùfúd agbára ìrànnilọ́wọ́ bí ẹnu náà ṣe rí ẹnu kàn jẹ́ pẹ̀lú àlàáfíà ni

lẹ́yìn Ramadan èdè àgbàtẹ́ iná jẹ́ ẹ̀jẹ̀ abẹ́rẹ́rẹ́ lọ àwọn ẹ̀kẹ́ mẹ́bá wà bá ní filistin shark ilẹ̀ ìtàkùnà sọ ìmá sàútù ọjà wẹ̀wò odi méjì nǹkan ẹlẹ́ẹ̀kẹta alistikon ibi tí a ti ń tẹ́gbọ̀nsẹ̀ àwọn tẹ́bílẹ̀tì kan bẹ ìmọ̀ tó báyìí ìmọ̀ ń kúlù àrọ́rọ̀ tàràbà gbóná jù bó ṣe yẹ lọ àgàgàmọ́ kéèkèé tí a máa ń sáfó ogun wọ́n ni tọ́mẹ́kẹ́ ń bẹ àwọn náà ó lè lọ́dọ̀ wa náà bí ní Nàìjíríà ìlà mọ́ lò fún ọmọ kéékèèké nígbàtà wà ní sọ̀díyà wọ́n ti bọmọ láti ìyá rẹ̀ mẹ́rin ọba sí mú wà láàrín kan lọ alìsìkọ́ lámọ́ ń pè ìdá tẹ́kọ̀nà sọ in ẹni ọba gbà ìfọba dẹ́dà tọ́ wá rí pé ah, kò tí ìtò kí n pín wọ́n jáwẹ́ ẹbára ríro lè sinmi kórìlì fún mi sọ́jà ìgbàbí jùmùhúrù alìlẹ̀ ilmi ọ̀pọ̀lọpọ̀ àwọn mímà wọn lọ jáwẹ̀ kí ló dé wọ́n nítorí pé òun náà àti tí bá ń bẹ̀lára rẹ̀ yóò dé inú fún yóò sì lè fún ara ṣùgbọ́n àfá àwọn àgbà bàbúrù tẹ̀mí arásùnmọ́lọ́wọ́ tààlá àtàtàn bá wọn lọ wọ́n ní kọ̀ jáwẹ̀

tí èyàn mẹ́wàá bá ń bẹ pẹ̀lú rẹ̀ èyàn mẹ́sàn ọ̀kọ́ kú pé <coughs> eléyìí ìṣe yẹn làṣẹ́ o tí ọ̀bàjọ́ pé máa wọ́n ṣe kí so ọ̀dáwẹ̀ ọ̀rọ̀ kejì inú o lè mí náà sì fi ń sin lọ mi alìsìkọ́n láàáyù sí ìsọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹrin alìsìhàn lílọ́tìró lílọ́tìró ìná ìdájú ẹ̀ náà lò mú pé mọ fẹ́ kàn nǹkan sójú nínú Ramadan wọ́n ti ọpẹ́rẹ́tì ojú bàbá àbí tí kàn ṣe wọ́n wọ́n wá ní àkẹtẹ́fẹ́ kásójú àbí àpólò ti ẹ̀múyàn nínú Ramadan òun iná kò ní kún wọ́tún nù fún apákan àfà ní tìró ó já wẹ̀ apákan ní ọ̀já àti kéèyàn bá ní kéèsì ẹ̀ bàbúrú tẹ̀lé rahimah ọ̀tara wọ́n tí ààrẹ náà ó nóòsì inú oúnjẹ kò sí ẹ̀gà mọ́mọ́ kódà kéèyàn ọmọ kéèsì ẹ̀ lórí tìró ààrẹ ṣe ni akáǹkà ojú kọjá kí ni o ọjáwẹ̀ ó kí àbá àwọn bọ̀ ẹni tó bá ẹ̀fọ́ bá dẹ́dà ọgbàwẹ̀ ọwá gbàgbé lọ́ba jẹun pí ọ̀tà ló mú ó sì mú tán lọ́ba rántí padà anúsàsán náà jíkàbí ìrọ́rọ̀ ìmọ́mù kọlùgbà mọ́mù sí gbà wá o ni man àkàrà ò ṣẹ́rìbà wà wọ́sọ̀ imun faliwu ti ma sọ́wọ́mọ́wó fa iná ma átàmàwòlọ́ wọ́sàkọ́ ẹni ọba ìbéèrè wá nínú àwọn mímọ̀ wọ́n ní táìmù ti ń jẹ́ lọ́yìn àbí mú lọ́yìn téèyàn bá rí ń kọ́

tó bá jẹ́ ń tẹ́ pé tẹ́lẹ̀ náà jẹ àtàgó márùn-ún àbọ̀ ni ó ti gbà agbó wájú lọ́wọ́ ń sọ fún àlónìí pé ìwọ ti pure water mú ojú ẹ̀tẹ́ ẹgbà lọ́wọ́ ẹ̀ tètè sọ fún ẹmẹ́jì omúdé nìkan alákúnlé èntọ́ dáa jẹ́mì fi sin ọba dẹ́dà wọ́n sọ fún yàn ìlọ́dà ṣe bó lọ́gbàgbéyàwó àwẹ̀ rẹ̀ kò bàjẹ́ ìbéèrè wá dé aláwẹ̀lẹ̀ ara rẹ̀ ọ̀yá lọ́bá dákú bó ṣe dákú kí làwọn èèyàn bá mú ní ọba ń tọ́jú lẹ́nì kẹta ẹgbẹ̀rẹ̀ ní ẹgbùdó ọ̀tà títú wà ní ọba já ní ọba là bó ṣe jíun kọ ma bá àwẹ̀ lọ ní àwẹ̀ ọ̀já lè ánà ṣẹ́rì bá bá mẹ́kọ́ ìrẹ̀ kọ́sìdínì nítorí wípé nǹkan méjìlá àwẹ̀ tí ma ń já nǹkan àkọ́kọ́ àtàámúdù in tí ó dáyàn láwẹ̀ kéèyàn ọmọ mọ̀ jẹ́ ẹni iná lọ́dẹ̀ mú ẹni tí ń sàlùwàlà lọ ìsì máa ń sẹ̀rẹ̀ sọpọ̀lọpọ̀ èèyàn bó ṣe bomi ẹnu báyìí àti púrú èṣù ni máa ṣe bẹ́ẹ̀ yọ́ọ̀kàn mú omi un yọ́ọ̀kàn la gbogbogbò lójijì omi ọba sáré lọ́nú rẹ̀ pé ah! mo mú mi ah, wọ́n gbàwẹ̀ kan padà tí ìrìn bá gbà padà kò sí láì fi bẹ́sùmọ̀ kó mọ̀ gbà padà lọ́dá àwẹ́ ń tọ̀rọ̀ já o torí pé omi tó dékùn rẹ̀ kèé ṣe mọ́ fẹ́ mú mi gbogbo ń tọ́ bá dára wa tó bá jẹ́ pé kò bá rí bẹ́ẹ̀ ni gbogbo ẹ ń bá kọjá ń bí wọ́n bá ti ń dá ní èfílàwọ̀ ẹ̀já tààlóṣù bá ní sọ́bẹ̀ nù àwọn àfá ẹ ń bá kọjá nísọ̀ bí wọ́n ni o ara rẹ̀ já ṣùgbọ́n àlà àwọn ọ̀já nítorí wípé in tó lè tọ́nà ọ̀fun tí pé èèyàn máa máa gbẹ̀gbọ̀nà ọ̀fun lọ wá fún rẹ̀ tí èsì ìṣẹ́ wípé èèyàn rántí pé mo kúkú wà ní àwẹ̀ mo fẹ́ bírèkì àwẹ̀ in tí ó wà fí ààrẹ tàrí manna wà lè ìtọ́rọ̀ àtọ́rọ̀ ẹni ọ bá dà níyàn pé mo jáwẹ̀ mi ó sì tó bí 430 ó ní ah gbèdàdé àti bí ogbò ti ẹ̀rọ náà ìjò láti bí ọ̀rọ̀ kọ̀rọ̀ ohun gbogbo ẹ̀wà wọ́n jáwẹ̀ fi ń jà ibi tí sọ́rọ̀ lẹ́nìkan bá gbóná abúbìlà sílẹ̀ lẹ́ẹ̀sẹ̀ oníṣẹ́ ẹgbọ́n tí wọ́n sọ ní náà ní à ń sọ pé ẹjà wẹ̀ tó bà náà ni ibi wọ́n rájọ́ ń gbà ọ̀dà ìjàmọ́ ó ń tàn ti jáwẹ̀ innamal a'mal binniyat torí wípé ọ̀dà lójú kéé wọn ò jẹ́ ń pa òdè ní ẹlẹ́ẹ̀kejì ẹni tí wọ́n àti ìmọ̀ olóòní gbọ́ níbo lo ti ní mùsùlùmí náà ẹbí wa ní ìdílé ìyá rẹ̀ kọ́ mùsùlùmí mẹ́mẹ́ tí ẹ̀rọ rẹ̀ ojú ọlọ́run bá wẹ̀ bí ẹ ṣe rí pọ̀pọ̀ bùbọ̀ lẹ́nu nù bí ẹ ṣe rí pọ̀lẹ́nu ní ẹ ń kó gbàdúgbò jẹ́ ọjà pọ̀pọ̀ wà wọ́dán ọjà kejì ọjà kẹta ọjà ní ilé ẹ̀kẹfà wọ́n ni ẹfún omi sí tí ó bá mú tóbú ọ̀tà ní ajá tọ́gbọ̀kọ̀rọ̀ ó dẹ̀ láàkọ̀kọ́ ó mú tán ẹlẹ́ẹ̀kejì ó mú tán ń gbọ́ mẹ́lẹ́ẹ̀kẹta dé lájì ní gbọ́ ó kú rẹ̀ ilẹ̀ bá àwẹ̀ rí ọjà o nítorí wípé ọjà àwẹ̀ fọba dẹ́dà wọ́n jẹ́ ń pa ni ọmọ nígbà tí ti sàdéhùn fà pé tí wọ́n bá jẹ wá pàṣẹ òun ti gbé kó lọ́rọ̀ wa èèyàn náà fi ààrẹ jẹmáà nípa tí ọdápin mọ́ ń sọ́lọ ní ìjẹjọ ṣùgbọ́n ọwọ́ ọ̀gbẹ̀yìn kútúbà ni ṣùgbọ́n ahọ́n gbé mi ìyìn tó bọ́ padà ọba dẹ́dà kan fẹ́ wá sọpọlọ mi padà mọ́kànrántí wípé ìtí mọ̀ sọ ìmìsẹ́kì sí mẹ́mẹ́ o kí n wá tó sọ tọ́bá di jẹmáà ní nǹkan mẹ́ta ìdájọ́ wọ́n dẹ̀ yàtọ̀ àkọ́kọ́ oní jùnún kí orí èyàn ò yí lẹ́yìn ìgbà tó jẹ́ sàárì tán orí ẹ̀ yí ó ti jẹ́ sàárì tán orí yìí náà ni ló lànfàjáde bá yọ ní ọmọ lórí ní ọmọ lọ́rùn tí ń bọ̀ ya lọ́bá sì sùn lọ bí a ṣe ń pe magribi Allahu akbar Allahu akbar lọ́bá sì tàjí kò sí jẹ́ gẹ́gẹ́ ju sàárì tó jẹ́ lọ tó ó ń tọ̀n kọ̀gbà àwọ̀ ẹjọ́ náà fọ̀ nítorí wípé lẹ́ìsà àhàlà lílù jù torí wípé ẹni tí ó bá wẹ̀ fọ̀ lọ kẹsàwẹ̀ nìkan ìbárọ̀tẹ̀ ní àti ẹni ọpọlọ rẹ̀ bá mẹ́mẹ́ òní wọ́n rán ẹlẹ́ẹ̀kẹ́jì ó ní alìmúgbùmọ̀ alìkẹ̀kẹ̀má téèyàn bá dákú ọjẹ́ tàrìtàn lọ bá dákú ọya wẹ̀rẹ́ ọkẹ̀dà fún mi títí fa fa fa kò dí bó ṣe di wọ́n kò mọ́bílì báyìí lọ bá tají irú ẹni bẹ́ẹ̀ àwẹ̀ náà ọ̀là láàfíà ọ̀lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n yóò gbà padà nítorí wípé àwẹ̀ lọ fún láì jẹ́ pé a sọ wípé dandan rẹ̀ jẹ́ dandan fún ìní o ti jẹ́ wípé táìmù tí ọ jẹun táwọn wò pé ó sì wà lórí pósùn náà ni kò kú jẹ́ wọn ò bá sọ̀rọ̀ pẹ̀lú àwẹ̀ ń gbà náà nítorí pé kò é ṣe wèrè ṣùgbọ́n kí ìṣẹ́ tọ́pọ̀lọ rẹ̀ wà ń tó ààrẹ èèyàn bó kọ́bùlà làádáàn kọ́bùlà làádáàn sáájú kí ó tó pé asọ́dù kọ́lùmùnà náà bó ṣe jẹ́ tàbí ẹ̀ta kí ó tó pé ìrún asọ́dù kọ́lùmùnà náà lọ bá dákú bó ṣe dákú bí alfajari ṣe yọ báyìí bí ìṣẹ́jú mẹ́wàá lọ bá tají padà ó sì jẹ́ àwẹ̀ rẹ̀ lálàáfíà o kò sì ní dáàsù bá àjọ náà padà ìdàtọ̀ sí mẹ́mẹ́nu kí ní tó sọ nítorí pé táìmù tí ọ dákúlọ ì gbogbo ẹni ọ bá dákúlọ tó bẹ́ bọ́ sí àsìkò ìbáadà kan tọ́lọ rán tó sì jẹ́ wípé àsìkò ìbáadà yìí kò jí sásìkò yẹn sásìkò ń bá ẹ lọ ọlọ́run ti bọ̀nà ṣùgbọ́n ìta ń sọ lẹ́ẹ̀kan nípa tèjọ́ pé ọ dákú ó sì gbà fọba dẹ́dà àsìkò àwẹyẹ lọ́lọ ní tìjọ́ náà àsìkò ọjọ́ ayé ọ̀lọ bí ti lọ fẹ́ aláàrẹ̀ tọ́já ní Ramadan ẹni kẹta ó lẹ́ni tọ́jẹ́ pé ó sùn gbólógbòrún ní obíkan ní bó ṣe jẹ tàrìdà nítorí pé ànàmsà sọ pé mọ́nàmà ní sọ̀láti àwọn ìsíhà ẹni ọ bá sùn gbàgbé ìrun àbọ́gbàgbàgbé fóhùn kírun fáliyùsọ́lẹ̀ ha ìràdàkárọ̀ ha ìgbàtọ̀bárìtì náà ní kọmà kí fún ọba dẹ́dà ìyẹ́ kílíà àwọn bọ̀ wa o ṣùgbọ́n mọ́sàrí náà ká bá mìlọ lórí rẹ̀ àkọ́kọ́ man akala wa shariba ẹn tó pé bí jẹ́ jẹ́ ti mú wẹ́rẹ́wẹ́rẹ́ oúnjẹ jẹ́ mutayakinan anna alifajiro lamiyatolo ó sì dá lójú pé alifajari ètí ìlà 545 lọ́dọ̀ tí a 545 ó ní alfajari yọ ní ẹni ìwá sí wọ́pọ̀ bí oúnjẹ tó jẹun tán ní 5:30 ṣe ẹ̀kọ́ tún ní extra 15 minutes ilẹ̀ tí ó ti ẹ̀lú mọ́ ọjọ́ wọ́pọ̀ bí oúnjẹ mọ̀tàyẹ́ kìmẹ́n anna alfajari alamiyatlo ọdá lójú pin wípé alfajari ti kíni o kò tí ìlà fàṣọ́mùhú sọ̀ṣí àwẹ̀ rẹ̀ ẹnì kejì ó ní ẹni àkọ́kọ́ ń jẹ sàárì mùtàyàkìnan anna alfajirọ kọdítọ̀ ó sì mọ̀ pé alfajari ti yọ táàmù tí ń jẹ sàárì lọ́yìn alfajari yọ yọ ní 545 nípò ń sin ọwọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ ọ bẹ̀rẹ̀ ní 630 ohun iná fún rẹ̀ lọ pa wígbòdè ọwọ́ kọ́tí ilẹ̀ ọpaná fóònù ọwá ni

ṣùgbọ́n bí ṣe ń jẹ́ yìí ṣe yè méjì wípé á tó la alfajir lamiyatulu wà gọ́lọ̀bà alágọ́ ní annahu lamiyatulu bá ṣùgbọ́n bí ṣe ń ṣe yè méjì un èyí tó tẹ̀sùn jù nínú ẹ̀mí rẹ̀ wípé alfajari ètí ìyọ sàkàjáde ṣe kí ni o kètí ìyọ tí lóòrò tá pé ibi kò sí rédíò kò sí pé kìníkà kò sí pé nìkan bí oko bí nkankan àbíkẹ́ yóò travel kí wà lójú ọ̀nà bí kankan ah, jẹ́ ìfojú gbéná òkun sí wà sánmà náà ṣùgbọ́n ah, òkun yìí ọwọ́ bó ṣe kí tó bláàkì bọ́yá bí fọ́ta ti gan láwà tí ẹ̀wà ti gan tápẹ̀ bí fáìfù ọdá lójú bẹ́ẹ̀ fàṣọ́mù sọ̀ṣì ìfún àwẹ̀ lálàáfíà ó di mẹ́ta ẹnìkanáà sì ní ò tí ìmì àwẹ̀ náà ẹnìkẹ́rin ẹ̀dọ́ ẹ̀ pé yàtàṣáhàr ń jẹtàrí ń jẹ sàárì wà ó wà mutayaqinun anna al-fajr tali'un ó sì dá lójú wípé bóòn ṣe ń jẹ sàárì lọ́yìn alfajari náà yọ lọ ṣe ń sọ fájù tí yọ yọ ma yọ díẹ̀ díẹ̀ ni kìí ṣe pé yọ yọ pì nígbà tí àbáta náà jọba nǹkan o ọ mọ̀ pé yọ lọ ilé ìlọ́nà wọ́n náà dí tàbí ìrọ́rọ̀ tó ń ṣe ọlọ́sọ̀ wípé tẹ́nì kọ̀ọ̀kan yí bá ń jẹ sàárì lọ tọ́wàákù kankan nínú ife tí ń bẹ rẹ̀ kọ́ yá àdámù 545 mọ̀hájìnù ti na ó ti bẹ̀rẹ̀ sí ń pèrún Allahu akpọrọ Allahu ah, tí ọwọ́ta tí bàbá ti kéyàn mú kọjá ẹjọ máa mú ìṣòro gbogbo ní kò tó

gbogbo ẹ̀wọ́n ti apẹ́ jẹun ọ wá parí oúnjẹ gẹ́gẹ́ sí 45 ó sẹ̀ kú ẹ̀kọ́ tẹ́ni ẹgbẹ́gbẹ́ olómi náà ni ó yá parí so ẹ̀rú ma ń bá àwọn èèyàn láti máa sọ àwọn ọ̀rọ̀ yìí wípé if allow people to move and link they will kò sí tọ́kàn bí títọ́lọ́n sọ ní kéèyàn sọ bọ́lọ̀ ń se ni ó ìnìntọ́kàn àbá ẹ máa wè máa tàbá fẹ́ yọ zaka owó òṣùwọ̀n méjìlá ní òṣùwọ̀n góòlì àti ní òṣùwọ̀n sílífà òṣùwọ̀n sílífà ọmọ ńlẹ́sì àti ní ìjẹta àdíjò tàwà ní pẹ́lúpọ̀ rẹ̀ àbá sílífà ní bí 2 million plus ti góòlì wà ní bí 19 million plus tí ẹ̀bá wá bá àfáà wípé mo fẹ́ yọ zaka o kí ni òṣùwọ̀n tí máa fi yọ zaka

ìntàǹsọ ni wípé mọ̀ázínù a mọ̀ázínù kan bẹ wọ́n jẹ́ jọlálì kìámá mọ̀ázínù wo ọfẹ́ ba bá ọlọ́run darí àwọn e, ẹrú rẹ̀ síbí fẹ́ẹ̀nù ti ẹ̀kẹ́ ní ìsìn 657 inú rọwọ́ òun wà bọ́lé yóò mọ̀kọ́ wọ oh fi oh láti 57 sí 702 5 minutes inú yá àti àbọ̀mọ́sáájú ni wọ́n máa lágún ó ti bùkọ́ Allahu akbar Allahu akbar tọ́jì sí sàárì sàárì tàà pè ní 545 545 540 ìní ó pè yóò fi 5 minutes kún ìsinu yóò yọ 5 minutes kúrò níbi ti sàárì tí wọ́n wá pèsè àbúrú àkúbù kí ó tẹ̀ tá a bá lọ pẹ̀rún gẹ́gẹ́ ní 667 lónìí tí ibi sísà yóò ti mọ̀ sí ọwọ́ dọ̀la kó ní farabalẹ̀ àti ká 45 minutes 5 minutes yẹ ìsìyà àti lámọ́ ń pè ah, tí àsúgbà wọn kọ́ ọ̀ ah, 5 minutes mo fi ilẹ̀ yẹ torí wọn náà ní àtàwọn alágídí inú wọn gbogbo wọn mọ́ fẹ́ kí wọ́n ti mọ̀ pé alfajari ti lọ torí tẹ́ bá lọ pè fún ẹ ní 545 ẹ̀ẹ́kẹ̀rí pé ìgbàlẹ̀ lómi ó gbẹ̀rẹ̀ yìí ìgbàlẹ̀ lómi ó tẹ̀ máa fọ́ ọgbọ̀n ẹran kí ló dínà ẹ mọ́ fúnlẹ̀ máwọn ẹrú sí ọba dẹ́dà fún ọba dẹ́dà lọ sọ wípé ohun òfin tí ó ní àlà sínú ẹ̀sìn fún wa ẹlẹ́ẹ̀karùn ó lẹ́gbẹ́ pé yàtàkàr máa tààrọ dúdí annalifásirọ̀ kọ̀tọ́lá ọlàbíyàtìlú min gọ́ìrì rùjìhán ń jẹ tààrí lọ alfajari ti yọ kèèyọ tààrọ dúdú kọ́ parí ìtàrí ẹ̀ pẹ̀lú ògbọ́lọ́n àwọ̀ rẹ̀ ní kíni ọlálàáfíà àwambọ̀ ẹni ọba gbàwẹ̀ fọba dẹ́dà lára àwọn nǹkan tí a ní kó jìnà sí òun náà ni kí èèyàn kọ́ gbàwẹ̀ fọba dẹ́dà kọ́ wá máa ṣe nǹkan tó lè mú omi ara rẹ̀ jáde àkọ́kọ́ alistimu náà kí o máa masturbate léèlì tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn mímọ̀ tí ẹ̀rí sí báàkì rẹ̀ alistimnáwò haramun kọ́kọ́ ẹ̀ makruhun ẹ̀lì hajjá ẹ̀lì imamu ahmed sọ wọ́n sì fẹ́ sọ asaru abúlẹ́bìnà àbáàsì ni àwọn ọ̀rọ̀ yìí ká mọ́ tọwọ́bọ̀ ju ṣe yẹ lọ ṣùgbọ́n clear

fáma níbùkà gọ́wàrọ́ àdáàlì ẹn tí ó jẹ́ pé ìyàwó rẹ̀ ní súnmọ́ àbẹ̀rú rẹ̀ tọ́rà àbìyàn fún lógún ẹni tí bá tún wọ́ ọ̀nà míì tó mi ara rí ó fi bóòdé fáwùlá ìkẹwùlá àjún àwọn tí wọ́n ti gbẹ́rù gbẹ̀rí wọ́n ti kọjá ẹnu àlà wọ́n kò fẹ́ǹsì nìyẹn ẹ̀rínú mìíràn kìtàb wọ̀mìnà súnà ta'ala anhu àwọn ọ̀húnmà an tó sọ fún ọ̀sọ̀ àbáyí pé yá máa ṣàrọ̀ṣàrọ̀ bẹ́ẹ̀ sì ni àdíìsì ó nídìí ń lọ rọ́bàn sàṣàràmì pé hálà nà sáàtì ya Rasulullah ìrẹ̀ nẹ́bì àwa tá a já láì ní tára bẹ́ẹ̀dẹ̀ ń ṣe wá ó sì ọ̀dá fún akátẹ̀rẹ̀ wa lọ́dà wọ́kùnlẹ̀ hajjá ní mọ́rọ̀ hajjá máa sà anúbì jẹ́ akẹ́rẹ̀ wa lọ́dà anúbì ní ẹmẹ́jẹ̀ rúwẹ́wò kọ́dà nínú rúwáyà tí mọ́kọ̀rọ̀bà sọ̀hí àbúrò rẹ̀ lọ́bánu bí lẹ́ẹ̀mẹ́ta anúbì jẹ́ akọ̀ yọ̀ǹda fún mi jẹ́ ń tẹ́ra mi lọ́dà

e eh, ọ sọ ọ̀rọ̀ kalẹ̀ èmàtàrí eh, mẹ́ lọ́pọ̀ tí èsẹ kéèké a ní vegetable stage ilẹ̀ àwọn èèyàn katọ́jọ́ wípé gbogbo ìǹkara wọn kò lè gbé wọn dìde mọ́ wọn ni ní gbogbo àwọn ìlú tó nítumọ̀ bí Amẹ́ríkà bí UK bí Australia nkankan wọ́n ti wá ní mansion nkan wọ́n wà bẹ̀rẹ̀ owó ẹbí rẹ̀ wípé káwọn bá ń gún lábẹ́rẹ́ kó ọ̀dà tẹ́ ẹ̀fẹ́ máa rí kò wúlò kò ní kúrò lójú kanáà wọn ní kò sí wàhálà tí wọ́n bá wá gbénu machine òun náà yóò máa fún lóúnjẹ yóò máa fún lóògùn tó fẹ́ mú in tí ó sì gbá tó sàwó ẹlòmí a máa wà bẹ́ẹ̀ fọ́dún bá jẹ́ yàwó ní mẹ́mẹ́ tí wọ́n kú lẹ́nu ìgbàgbọ́ ti gbogbo tí ń ṣẹlẹ̀ náà ní ó lò náà ni ó lò torí àdídà bá Mas'udi ìkaná tó ń sọ́lọ́ ní pé inna ruhal qudus alqa fi ruhi ọba dẹ́dà ọ́nà mọ̀lẹ̀ká bí ìsùn pé kọ́ máa sọ sínú ẹ̀mí wípé lan tamuta nafsun ẹ̀mí kan ò ní bọ́ àtàtẹ̀ sẹ́kìlà rí kọ́ hawa àjálàhà tí ní tí èlò tọ́lọ ń bá kọ̀ fún pé àtàsìkò tọ́lọ ní olò yóò lò tí ó

fún ọmọ nǹkan ní wọ́n bá rí wípé ara rẹ̀ ń change ọlọ́run tóbi o ara ń change nígbàtí wọ́n ṣe tẹ́sì fún náà bá rí pó ti lóyún àà ẹni tó jẹ́ wípé wọ́n mọ̀ pé kò lè ṣe nǹkan màláyé ju pé kọ́kọ́ ọ̀run ọmọ ẹgbẹ́ lọ nígbà ọba tó ṣùgbọ́n àkáwò pé à ń lè fi hàn kankan ẹ́ẹ̀pù mímí rẹ̀

gbogbo ọ̀tọ́ ìṣọ́lá fún lọ bá ní dá wọn lóhun ìwọ náà ló ń ṣe báyìí èyí ó sì ti gbẹ́lẹ̀ gbogbo nǹkan ni ó pè lára rẹ̀ wọ́n sọ pé ẹ̀rẹ̀ tẹ́sì tó sọ ọkọ̀ sọ pé lóò ẹni nìyẹn nóò lọ́sọ ẹn ìlọ́bẹ̀rẹ̀ tí afá ẹjọ́kù náà torí afẹ́fẹ́ tí ń elelu ẹlẹ́lúlẹ́ ọlọ́yìn ina. subhanahu wa ta'ala ọlọ́ntakù sànú wa gbogbo ń tọ́ ọ̀rán máyé fi lójútù fáwà náà tí a náà o mẹ́jà máa sáré tẹ̀lẹ́ ní kẹkẹkì wọlọ́dà ní kẹsì rẹ dákun wọlọ́dà ní kẹsì rẹ wọlọ́dà ní kẹsì fi ni o ó tó ní àlèébù mọ́sá pín dáadáa fẹ́lùpọ̀ kan wa náà jẹmáà masturbation àrọ́ ọmọ ni ìgbàlọ ni ẹni ọkùnrin tí wá ń bọ́wọ́ rẹ̀ sùn nínú Ramadan àbílẹ́bì mẹ́lẹ̀ nínú Ramadan tó ní ara ìbẹ́ ìjáde àwẹ̀ rẹ̀ bàjẹ́ o ṣùgbọ́n ìwẹ̀ rẹ̀ tó bàjẹ́ ìṣì mélòó ni wọ́n gbà padà hmm. níjọ́ àwọn bàbá wa sọ wípé yóò gba ọgbọ̀n padà nǹkan ní sísì ní ọgbà kìí sọgbọ̀n yóò sì gbàlera wọn ni tòótọ́ hadithi wá lórí rẹ̀ ṣùgbọ́n wà lọ́yà nàbí ọ̀sọ́ ṣùgbọ́n ìtumọ̀ kan bẹnu ọ̀rọ̀ yẹn tó padà wà túmọ̀ tí àwọn bàbá wa ń sọ ẹ ń bá udurin láì ní ẹ̀sùsì lọ́dọ̀ ọlọ́run ọba bọ́ bá fi gbogbo tó kù lọ́jọ́ ayé rẹ̀ gbàwẹ̀ kò lè ọ̀rọ̀ ńlá ní tòótọ́ nítorí kíni tó bá ní Ramadan ló fẹ́ gbà kò sá lè gba méjì pọ̀ lọ́jọ́ kẹnu Ramadan tí ọ̀rọ̀ bá ti lọ́tán irú ọdún ayé wo ni ó nì tí ó lòun ó fi san Ramadan padà tí ó wà ṣe dédé Ramadan tí ẹ̀pọ̀ tọrọ ni ẹ̀hẹ́ ṣùgbọ́n ẹyọ kan náà ni ó gbà padà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ istighfar fine ẹn tó bá lọ dìmọ̀ ìyàwó rẹ̀ kúbúlà kúbúlà ọ̀rọ̀ àwọn àfáà pọ̀lù ìgbẹ̀nà ṣùgbọ́n kákẹ̀sàrí mú pété kúbúlà àwọn apákan àfáà ní kéyàn ọmọ jìbẹ́ kúbúlà ní kéyàn ọmọ kífì yàwó èèyàn irú ẹ̀ náà ni dómù náà wà kí ọmọ jìmọ̀ yàwó èèyàn nínú Ramadan ṣùgbọ́n apákan ní kò sí láìsí bẹ́ pẹ̀lú mẹ́jẹ̀mú méjì mẹ́jẹ̀mú àkọ́kọ́ ó ní ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà náà lọ́rọ̀ rẹ̀ kò mọ́láìdá kò àwọn ẹ̀yà kan bẹ̀bẹ̀ àwọn mí ń ta àtijọ́ gbérí wọ́n máa ń sọ náà láàrin ara wọn àwọn ẹ̀yà mí ń bẹ ẹ̀ẹ̀mẹ́rin ní a máa ń súnmọ́bẹ̀ lọ́dún oṣù ni nítorí pé láti bẹ̀rẹ̀ ilé ayé rẹ̀ o ni wọ́n ti pa sáyé bí ẹ̀ṣẹ́ orúkọ náà bí intan jẹnu gẹ́bọ̀ ẹ̀ṣẹ́ pé ní kílọ̀kọ̀ rẹ̀ náà ní Sudan wọ́n ní àwọn ààrẹ kan tó jẹ́ pé àwọn ààrẹ yìí nínú wọn gbogbo àgbáyé inú obe tó ní dọ́kọ́rẹ́tì ti pọ̀jù nítorí kíni wọ́n pẹ̀ kíkà ní alìkìtánù lìfìràóní ìdàbẹ́ ti fíráúnà fíráúnà lára àwọn àkà tó ṣe fún àbà ní sọ̀yí yóò ní wọ́n máa ọmọ obè wọn lábẹ́ ní àọ́tán tí máa ìsìsẹ́ bẹ́ ọtí dọkùn inú àwọn ọmọ wá sọ pé àrọ́hà ní ahìlì láàájú ìrànlbà ìnídìí ọkọ nítorí pé àwọn fámílì mi wọ́n ti fún mi lálàáfíà láti kéèké yọ́ ma bá ẹ̀kọ́ lọ ní yọ́ ma bá ẹ̀kọ́ ti ẹ̀ lọ nínú ìròrí tí ni o ìròrí tí ẹ̀ obìnrin tí wọ́n bá tẹ́ fún ó ti dọkùn kódà fọ́kùn ó máa súnmọ̀ ìnira ní ọmọ jẹ́ fún irú rẹ̀ náà wá bẹ pẹ̀lú àwọn ẹ̀yà míì àwọn ò ṣe bẹ́ẹ̀ fọ́mọ wọn ibi oúnjẹ ní ẹ̀tí kàgbàkó oúnjẹ tí ń

القبلة تحرك شاوته ولكنه يأمن على نفسه tó bá dìmọ̀ yàwó rẹ̀ ara rẹ̀ lè múfù ṣùgbọ́n yẹmúlìkù iríbàwó o ọlọ́run kẹ́dẹ́ bí pé olẹ́kò fún ààrẹ àwọn mẹ́rin kò sí nǹkankan ara wọn mẹ́rin tí wọ́n bá iléyìn náà o wọ́n ní kí ló ní tẹ́ẹ̀fí ń ṣe yàpa tẹ́ẹ̀fí ń ṣe yọ̀tọ̀ rẹ̀ wọ́n ní torí tọ́wọ́nà àdí rọ̀ ni wípé jáà rọ́jùn ọkùnrin tọ́lọ́sà fẹ́lám ó ní ìrìn àdúsà mo fẹ́ bèèrè bèèrè kan ṣé èèyàn lè kí ìṣẹ̀wẹ̀ Ramadan àríbí ni ẹ́yìn kò sáburú mẹ́ kọ̀ pẹ́lẹ̀ lórí ìbá tó dé wọ́n tẹ́ lè kí ìṣẹ̀wẹ̀ Ramadan ẹ́yìn mọ́dán wo fáyídà lẹ́dí adìnàláwú ṣe ìfún wọ́n ìlànà yádàlá ṣáàbùn nígbà tá wà wọ ẹni tánàbí tó yọ̀ǹda fún pé kó kí ìyàwó rẹ̀ ọba darúgbó a bá wọ ẹni tó yọ̀ǹda fún pé kọ́mọ̀ kí ìyàwó rẹ̀ ọba ṣùgbọ́n àlàkúnlé in ta fẹ́ fàyọ́mdẹ̀ náà láti fi kíni o láti fẹ́ àlàyé yẹn ọwá kú annára kéèyàn máa wo tó lè máa rẹ̀ múfù nínú Ramadan àrẹ̀wá múfù rẹ̀ múfù àwọn mímọ̀ ní omi bá jáde lára rẹ̀ àtọ̀ jáde bí nọ́tọ̀tì wá ṣe bí nọ́tọ̀tì ìhúlà kápẹ́ tí omi fi bóòrì lára rẹ̀ àwẹ́ rẹ̀ ọba jẹ́ ṣùgbọ́n tó bá tún tún ẹni yẹ wò bí ẹ̀mẹ́jì bí ẹ̀mẹ́ta àwẹ́ rẹ̀ bàjẹ́ ìyàtọ̀ láàrin méjèèjì fàlákàlì òwúlá wà lẹ́yìn tàtílákà tàníyà mùsùlùmí àdìtì gbogbo tí ọlọ́run kọ̀ lára obìn olóbe lára olóò tó bá ọba dẹ́dà yọ̀nda tọ́ ọba tó ìwọ̀n fẹ́ wo àtọ́mọ̀lá rẹ̀ wà tẹ̀fkìr kéèyàn máa ronú obìnrin tó mọ̀ ronú àdó kọ̀ jáwò èèyàn ó sì jáwò èèyàn tí a bá bùjáròrò pé ronú kọ̀ jáwò rẹ̀ lè máa jẹ́ àti sọ̀kìlhain nàrítàrí rọrọ̀ ó sọ lọ́ni ìnàlọ́ tàjáwọ́ta ní ummati máa hàdàkà bí i nafsaha máa lam ta'amal aw tkallam fúnra ọba dẹ́dà tẹ́ẹ̀bà tí ìtìsíṣẹ́ ṣe àbíkẹ́ ṣe kí ni o àbíkẹ́ sọ́lọ́rọ̀ nìkan ronú lásán ni ni omi bá jáde lára rẹ̀ àwẹ́rẹ̀ ọbàjẹ́ bí ṣe ń ronú tòótọ́ ní ma ń lọ tàn pọ̀ sẹ́ẹ̀mọ̀ kó ti fi sẹ́kùn ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì nù bí ṣe ronú ní lọ́tàn àwẹ̀ ń tọ̀hún ṣe kí ni o ọbàjẹ́ àwọn abùkátà kákìlà nǹkan mẹ́ta tí ìdájọ́ wọn sì yàtọ̀ ní tí ń bọ̀rẹ̀ lára àti tí ò tó kápìlá tọ́rìkì ẹ̀kẹta àtọ̀rìkì yìí ni tó dàbí omi tí wá mọ́ fàtìmfini a fi lè wé ẹni tí ọba wà ní òpin ọ̀fẹ́kì tọ́fìsì èèyàn bá fẹ́ tóbi jọ mẹ́ta ẹ̀hẹ́ tíjú àkọ́kọ́ ó lè máa fantíókì mẹ́jọ kejì ńgbà bá di pé lọ tọ́bá doríkòrò báyìí omi ọmọ fẹ́ bọ̀ báyìí omi ẹ̀là ń pè ní mẹ́díyù ẹlẹ́ẹ̀kẹta ní ìtọ̀ mẹ́tẹ̀ẹ̀ta nìdàjọ́ wọn yàtọ̀ màníyù omi tí dàlára ọkùnrin tómi ìbáyé jáde yújíbù gọ́sílà jẹ̀mí ìlìbádání tọ́ irun lẹ́yìn tó rílẹ̀ jù nínú ẹ̀rí omi omi tó mani màníyù wa in tó mani o àhàdí ìpùpá lórí àdí ìyàwó àríṣà bí a ti máa fọwọ́ tí kò mi àṣàṣàṣàlám táwọn bí ọlọ́ ti kírun láìpẹ́ tó fọ̀ padà tó bá ti gbẹ mẹ̀míyù ọmọ ṣùgbọ́n tó ń tí bó ṣe máa inú jẹ́ pé ẹ̀sìn tọ́lọ́ ní kàṣe à lè mọ ọgbọ́n ti ń bẹ̀ ń bẹ̀ tán káṣàgbọ̀ fọ́lọ́ọba kágbọ́kágbà mẹ̀míyù ọmọ tó ń tí bó ṣe mẹ́tọ́ tó bá jáde lára ọba adẹ́dà pàwálàṣẹ káwẹ̀ onímẹ́díyù omi tèntà ní kò tó màníyù yẹn tó ń bá jáde lára ẹni kí ni tí ma ń ṣe yíú jíbù bọ́tílà zakari wà lókún sàyẹn dandan ni kéèyàn tábà pẹ̀lú kọfọ àsàkárì rẹ̀ àti kòndò méjèèjì tó wà pẹ̀lú àsàkárì ohun tí a bá bọ́ àsàkárì tó wà fọ́ kòndò méjèèjì kèétí ìmọ̀ kòndò méjèèjì ni àáfọ̀ ó wá túkù kan kí ni nǹkan náà ibi tó ń bá wá rò sí ń kọ́ ibi ọba wá rò sí àníìdì ìkáfọ̀ àníìdì kánà kákàn bomi lásán báyìí kásì fi wọn ìntáha ìdájọ́ ti ẹnu ẹlẹ́ẹ̀kẹta ni bọ́ọ̀lù yújíbù gọ́sìlà mọ́wọ́bí ìmá àsọ́ọ́bà nínà lìbádání áọ́ ibi tó bá tàtí nìkan láàfọ̀ bóyá lára ní o bóyá bí aṣọ ní o ìyẹn ti ìtọ̀ nítorí pé ẹ̀gbin ni òun náà èyí kejì tí náà ẹ̀gbin ni òun náà ẹ̀wà wè tó jẹ́ ìntí èsì ẹ̀gbin ìní ni àtòrí ẹ̀wẹ̀ gbogbo ara ó sì nídìí ṣùgbọ́n kéèsì ọrùn jòjúmọ́ náà làwọn èèyàn tó ń bọ́ alìkì àmá lágbàtà àti bẹ̀rẹ̀ àwẹ̀ ọbẹ̀rẹ̀ àdákùnjọ́ nínú ẹni tí ó gba àwẹ̀ ìtàn òjòjẹ́ àwọ̀ tàbá tún wá gbàtán nínú ẹni tó fi ti jẹ́ wípé ọgbà ní ti ìgbàgbọ́ ọgbà ní mara nítorí ìwọ Ọlọ́run kò fi lẹ́tọ̀ sí dáadáa tó fún olójáwà ò nínú ẹni tí ó wà dúó sí ọ̀

nígbà tí bàbá wá tánú ọlọ́n tánjọ́n tẹ́mi wọ́n bá ti gá ókè tí rọ́mọdán bá bọ̀ wọ́n yẹ eh, ẹwọ́ ààlé mọ́kà yóò kè gẹ́gẹ́ bí ẹ̀dà sí lámúlánà fún rẹ̀ ní mọ́ gbé sàásù ẹ̀ lọ ìtumọ̀ ní ẹ̀pẹ̀ àti yóò sàmọ̀ ọbọ̀ náà ni ọ̀nà tí ó mọ̀ bàbò kò ní yéèyàn ìwọ bàbá tó ṣe báyìí náà à ah, ìkẹ́ rẹ̀ ni ó fi bá وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين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 قد فرض الله سبحانه وتعالى عليه وعلى أمته صيام شهر رمضان في السنة الثانية من الهجرة فصلى الله عليه وسلم تسع رمضانات كان يعلم أصحابه أحكام دينهم خلال هذه الأيام أمتنا قد علمنا رسول الله صلى الله عليه وسلم أحكام صيامنا حتى نصوم لله إيمانا واحتسابا حتى يكفر الله سبحانه وتعالى بصيامنا سيئاتنا ويرفع به درجاتنا أمتنا فأصول المفطرات ثلاثة كما ذكرها الله سبحانه وتعالى وجماعة في آية من آيات كتاب عظيم قال الله تعالى فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبينكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر فاجمعوا وأصولوا المفطرات ثلاثة الجماع والأكل ثم الشرب والأكل إيصال الطعام أو الأكل إلى المعدة عن طريق الفم ذهب بعض العلم إلى أن ما لا نفع فيه ولا ضرر فيه إذا تناوله الصائم فصومه صحيح والقول الثاني أي ما تناوله أي شيء تناوله الصائم سواء يضر سواء ينفع أو لا ينفع أو لا يضر فإنه قد فطر صومه وبهذا أدين ربي سبحانه وتعالى لعموم قول الله تعالى فالآن باشرهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر وكذلك يفطر الصائم السعوت والسعوت هو إدخال الأدوية, أدوية عن طريق الفم عن طريق العنف فمن أدخل الدواء في جوفه عن طريق أو في رأسه عن طريق العنف فقد أفطر هذا لماذا؟ لما جاء في السنن من حديث لقيس ابن صبر لما علم صلى الله عليه وسلم كيفية الوضوء فقال لا وبالغ في الاستنشاق إلا أن تكون صائما الحديث أما الاشتقان ذهب بعض أهل العلم والاتقان هو تناول الأدوية عن طريق الدبر ذهب بعض أهل العلم إلى أنه والقول الصحيح الذي مشى به العلامة شيخ الإسلام رحمه الله تعالى أنه ليس بأكل شرعا ولا عرفا فإن الاحتقان لا يفسر وكذلك الابتحال حتى وإن ذاق الطعم الكحل الصائم فصومه صحيح ذهب بعض العلم إلى أنه قد أثر صومه لكنه ليس بصحيح إن شاء الله تعالى أمتنا كل من نوى الصائم إذا نوى الإفطار وقد أفطر لأنه لا بد من شرطين قبل أن يفطر الصائم الأول التعمد تعمد الأكل والشرب والثاني أن يكون ذاكرا ليس ناسيا أمتنا من أغمي عليه ثم أشرب الماء فلما شرب هذا الماء أفاق فإن صومه صحيح لأنه شرب من غير قصر وكذلك من أقرأ وأتمه أشرب قهرا واستكراها فإن صومه صحيح أمتنا واعلموا أن الله سبحانه وتعالى حرم علينا الاستمناء بقوله تعالى قبل ابتغى وراء ذلك فأولئك هم العادون وكذلك من صلى الله عليه وسلم ما عادون صلى الله عليه وسلم لأحد من أصحابه أن أن يقطع خصيتي خشية الزنا لذلك صح من حديث أنس بن مالك رضي الله تنظام أنس صلى الله عليه وسلم قال ومن, تصب ومن تصبر يصبره الله الحديث من حديث أبي سيد الخدري وكذلك جاء في سنة مسلم من حديث أبي سيد الخدري أنس صلى الله عليه وسلم قال ومن تصبر يصبره الله فالاستمناء ليس بحلال لا في رمضان ولا في غير رمضان أما من استمنى ثم أنزل منه الم... ثم نزل منه المني فإنه قد فسد صومه وعليه العادة أما من قبل امرأته فأمذى فصومه صحيح على القول الراجي بارك الله بارك الله ولكم في القرآن والسنة ورفع الله وإياكم بما فيما من الذكر الأكيد أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عبادنا اصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام تسحروا كما أمر صلى الله عليه وسلم بذلك خصوصا لما في السحور من البركة فإن الله سبحانه وتعالى يحب المتسخرين وقد أثنى على عباد المؤمنين بهذا الوقت بقوله تعالى إن المتقين في جنات وعيون إلى أن قال وبالأسهار إلى آخر هذه الآية أمتنا الذين يتسحرون لله سبحانه وتعالى قسمهم أهل العلم أكثر خمسة أقسام فالأول من أكل وشرب أو يتسحر متيقنا أن الفجر لم يطل فصومه صحي أما من تسحر وقد علم أن الفجر قد طلع فصومه غير صحيح أما من أكل وشرب شاكا في طلوع الفجر وغلب على ظنه أنه لم يطلع فصمه صحيح وكذلك من أكل وشرب وتيقن أن الفجر طالع فصمه صحيح وكذلك من أكل وشرب مع التردد بين طلوع الفجر وبين عدم طلوعه مع عدم الرجحان لأي طرفين من هذين الأمرين فصمه كذلك صحيح أمتنا فانظروا كيف عاملنا ربنا سبحانه وتعالى بعفوه ولطفه فهو لطيف بعباده كما أقر بذلك في كتاب العزيز نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا وإياكم وأن يجعلنا وإياكم ممن يتبعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام المسلمين اللهم ربنا أعز الإسلام المسلمين ودمر أداك أداء الدين اللهم ربنا دمر أداك أداء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا وبيض وجوهنا ربنا يوم تبيض وجوه لهائك ولا تسود وجوهنا يوم تسود وجوه دائك اللهم ربنا اجعلنا ممن يصوم رمضان إيمانا واحتسابا ووفقنا بقيام ليلة القدر إيمانا واحتسابا اللهم اغفر لنا جميع ذنوبنا وأخذنا من هذا الشهر كيوم رغتنا أمهاتنا من ذنوبنا يا أرحم الراحمين اللهم ربنا انتكم لبارك المستضعفين من المؤمنين والمؤمنين في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الاوطان اللهم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير أمتنا ولم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر برأتي بنفسي وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلول القائم في مصمد الشريعة الثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا